وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله المكرم بأعظم ليلة بين الليالي اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى جميع الأنبياء والمرسلين ولا أجمعين وبعد فيا عباد الله اغتنموا بالايام الفاضله التي قد لا تدرك الفائده فيها التي قد لا تدرك الفائده فيها وفوزوا بالليالي الجليله التي لا تعول طريقها قال تعالى يا ايها الذين امنوا

cidade. فقد ثبت في الصحيح ما ما يستحق بها ينبغي للمسلم بها الاكثار من الدعاء ولا سيما الدعاء لأن الدعاء بها مستجاب ويقول بها ما ورد ويقول بها ما ورد اللهم قالت للنبي صلى الله عليه وسلم أرأيت إن علمت ليلة القدر ما أقول فيها فقال لي اللهم إنك عفو تحب العفو فاعف عني أخرجه الترمذي pẹ̀lú ẹ̀ ajẹ́ ìpá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ètò sọ ọlọ́run sì ní sí pẹ̀lú ọlọ́run bá àlejò ọlá ó bá pàlẹ́ fún ànábì náà pẹ̀lú orúkọ tí í ṣe òru abíyì òru alámọ̀lé láàrin gbogbo àwọn oṣù ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ wọn bá ànábì náà ó ti ọrẹ ajẹ́ ìkẹ́kọ̀ọ́ ti ẹ̀yà rìsìn ọlọ́run ẹ káwa náà kú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọjọ́ tó ti gbé ọlọ́run bá àlejò ọlá lọ́dọ̀ wọn lọ́lá èyí tó ti gbé àwọn ọlákọ́lọ̀ ń dá wọn yìí àwọn ìjọsìn téèyàn bá ṣe ń bẹ̀ ó ní ládàá ìjọsìn téèyàn bá ṣe láwọn ọjọ́ mi lọ lẹ́yìn tó wá gẹ́sí pé ní ọjọ́ náà má gbàgbé ìrántí ọlọ́run inú ìrántí ọlọ́run ká. àwọn mùsùlùmí lágbàáyé wọn kálukú wọn ń ṣiṣẹ́ lásìkò tá a wà ikú kò ló ń fẹ́ lókun yọ ọlọ́run wọn kálukú ní sọlápá tètè ní gbìyànjú làwọn náà ń ṣe ìfẹsẹ̀mọsẹ̀ lórí pé báwo ni mo ti fẹ́ pọ̀ ní iṣẹ́ olóore nínú àwọn iṣẹ́ olóore wọ̀nyí táwọn sọlápá tètè ẹ̀ nínú ẹ̀ náà ni ìmúra kalẹ̀ láti wá òwúrọ̀ yìí láti lè kọ́ délé ẹ̀yin mùsùlùmí òdodo. ẹja lọ kọ́dìrì tá à ń sọ yìí ẹni tó bá dìde bẹ́ẹ̀ tó ṣe náà bílà bọ́lọ́run nítorí kó gba ọlọ́run ọba gbọ́ ń sì wá ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlekẹ́ ọláwó forí jìn lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ṣáájú kọjọ́ ni ó tó dé. ọlá tọ́lọ̀ ń gbé fún látara àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ẹ̀ nínú àwọn màláìkà àwọn tìyàtìyà màláìkà tó pọ̀ tí ó sọ̀kalẹ̀ ńjọ́ náà bákan náà àwọn ìbùkún oore tí ó jẹ́ tẹ̀yàn tí ó sọ̀kalẹ̀ ńjọ́ náà bákan náà àwọn àánú àwọn àforíjì eléyìí tí ó sọ̀kalẹ̀ ńjọ́ náà wọ́n ní lọ sí òròyìn ìdílé ọ̀dọ́ lágbègbè. ẹ̀yẹ ẹ̀sìn ọlọ́run ẹ wá lọ mọ̀ pé ọba wa ọba àlekè ọlá ó ní àwọn ìdí pàtàkì tí òbí fi òru yìí tí òbí fi hàn wá pẹ̀lú wípé ọjọ́ báyìí gan pàtó ni ìdáná sí eléyìí níbi àdìsá èyí tẹ́ bá bá ọ̀bá láti bọ́nu sọ́mi ti bà wá kọ́lọ̀ bá ọyọ́ ní sí ó sọ fún ẹgbẹ́ anábì jáde jọ́kan anábì ọkùnrin méjì kan bá ń bára wọn jà àwọn ọkùnrin méjèèjì ń bára wọn jà náà mùsùlùmí ànábì wa sọ yìí pé ẹ sì rí títí mo torí ẹ̀ jáde sí tẹ́lẹ̀ mo fẹ́ wá sọ fún yín ni òrùlé látòlè kọ́dírì àsìkò tẹ́ ẹ máa wá sí àbásìkò tí ọba máa jẹ́ òun mo fẹ́ wá sọ fún yín pé mo ti jáde onímọ̀rí tí lágbájá àti lágbájá ń bára wọn jà látara ìjà tí wọ́n ń bára wọn jà yìí wọ́n ti gbé lọ òru lẹ́yìn láti lè kọ́ délé mi ò lè sọ fún yín máa o lórí pé mi kan ò lè sàdáyé ẹgbẹ́ àsìkò jọ́jẹ́ máa arábìnrin ṣùgbọ́n o òun ní pẹ́lẹ́ ìtọ́sẹ̀lẹ̀ yìí oore ni mo yí o abẹ́rẹ́ ìtẹ̀rẹ́ gbọ́dọ̀ àdébì arábìnrin àìsàn láyé rí ọjọ́ tí lọ́la tó lè kọ́ lórí jẹ́ pàtó oore ni mo yí ẹ máa wá sí ẹ máa wá sí mẹ́tàdínlọ́gbọ̀n ẹ máa wá sáàrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àdìsí mẹ́ta síra bá wa bọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ wíwá òun lẹ́lábìlẹ̀ kọ́tẹ́lì ó sì pàtàkì fún wa ká sì máa wá sínú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù rọ̀mọ̀dọ́n pàápàá jùlọ níbi àwọn eléyìí tó bá jẹ́ mọ́kàndín àbí mọ́kànlé mẹ́tàlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n gbogbo àwọn eléyìí ànábi tọ́ wa nípa ó ti di ká mọ̀ pàtàkì wípé àwọn àlùkò tó súnmọ́ kí òrùlé lágbèlè kọ́dé ó jẹ́ òrùlé. bákan náà kálọ̀ mọ̀ ikú òrùlé lágbèlè kọ́dé tá à ń sọ yìí orúkọ ní tí èdè olójú tó bá jẹ́ mọ́kànlélógún lọ́dún nìyí ó lè gba ọdún tí ń bọ̀ kó jẹ́ mẹ́tàlélógún kó tún lọ́dún tí ó tẹ̀lé kó tún jẹ́ mẹ́tàlélọ́gbọ̀n kó tún jẹ́ ìtí ó tẹ̀lé kọ́lọ̀ jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. òmìnira tó wá kọ́lọ̀ jẹ́ mọ́kànlélọ́gbọ̀n nínú ìwúrẹ́ lẹ́tọ̀ọ̀kọ́ nínú wa bẹ́ẹ̀. gbogbo eléyìí tá a sọ yìí ọ̀rọ̀ àná níbi gbogbo èyí tó bá ti ń jẹ́ ó lé kan ó lé kan ó lé kan ìyẹn ní ká yọ pé twenty one twenty three twenty five twenty seven twenty nine níbi àwọn ibi táwọn wá òrùlé lápẹ̀lẹ̀ pátírì sí òrùlé. àwọn ọba wa tọ́ka sí wípé nínú kíbi pàtàkì jù àbí nínú èyí kíbi pọ̀ jù nínú ìdí pàtàkì tọ́lọ́ ọba àlejò ọlábẹ́ pa òrùlé láti lè kọ́ bìrì mọ́tò òbí díàmà á. kó kálukú wa náà lè gbìyànjú níbi wíwá rẹ ní o kó sì jẹ́ sí wípé òru yìí gbogbo òru mọ́kànlélógún mẹ́tàlélógún àbí káwọn pé láti gbà tí ààwẹ̀ bá ti pé ogún gbogbo àwọn òru rẹ̀ ó kù pátápátá á ti ní ìjọsìn ìjọsìn wọn ti pọ̀ sí tẹ́lẹ̀ lọ. a ó tún máa gbìyànjú a ó máa lékún ní kùránì kíkà a máa lékún ní nábìlà ṣíṣe a máa. àníṣe ìlà ànábì tí mo bá ṣe déédéé òwúrẹ́ lábẹ́ ìkọ́ni àjọ àwọn ọlọ́dà yìí mo lè máa ṣe ń bẹ̀ ànábì ni máa sọ ẹ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ẹ̀rí gbogbo wa náà káàbọ̀ ojú kéré àdúrà yìí méjì ń kóná o torí pé àdúrà tó wọlé tọ̀dọ̀ dàrẹ́ ti délé téèyàn máa ṣe nígbà tó lọ́ọ́ àwọn akẹ́lẹ́ wọn bàtà lánà àánú ẹ̀ òun lé lẹ́tọ̀lẹ̀ kọ́tìrì náà kọ́ lọ́wọ́ bá fi kò ń kẹ́ bó tilẹ̀ kẹ́sí wípé àwọn oríṣiríṣi làwọn èèyàn máa ń ṣe ń bẹ̀ lẹ́yìn tẹ́sí ìlú faramọ́ lẹ́yìn tó pọ̀ tó ti jẹ́ sí wa náà bá rẹ́ látara jíjó lẹ́nu mi ò dúdó torí tó wá ti dìgbà náà ìgbà náà lẹ́ẹ̀rí tí wọ́n máa kọlù síta kọ́dà àwọn ẹlòmíín náà tún yí padà lójú padà tí ó tún dàbí pé ní ìlú táwọn fi ń sin lọ́rùn ni gbogbo eléyìí ò sí inú táwọn fi ń sin wá òun yẹn láti lè kọ́ nínú wọ́n máa wá ṣe oríṣiríṣi kọ́dà ẹ̀wọ̀ ẹ̀mí wọ́n pa wọn ṣe wá sí àṣedòru nínú ẹ̀ gbogbo àwọn eléyìí òsì nínú tẹ́sí sọ o ní tẹ́sí sọ òun pé wọn náà jí lóru kódà bọ́ bá lágbára tó ò ní sùn táyì bájà rí e jáde láti mẹ́wàá yìí láti mẹ́wàá tó wá ti kú mẹ́wàá tó o bá lè ṣe bẹ́ẹ̀ ọ̀dà pọ̀ tó o bá ní kápá tó o bá wá lè ṣe bẹ́ẹ̀ pé kò ní sùn rárá jẹ́ ọjọ́ sí pásítọ̀ tó o máa fi sùn yóò kéré sí ìtọ́ ọmọ ẹbí sùn tẹ́lẹ̀ kí wọ́n ṣe pé kọ́ ọmọ lọ́ọ́ ń ta nínú àwọn akátá ẹlẹ́ṣẹ́ nínú ẹ̀ náà ní ìtì ká bá bàrà sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ wà ìyẹn ló bá lọ kí lànàbì kan tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀ káwá jù náà nìyẹn tó bá wá níbẹ̀ kí lànàbì máa ṣe ń bẹ̀ ànàbì àwọn ṣe ìtì ká bá bọ̀ wá bẹ̀ bọ́jà bọ́ ọ̀rọ̀ ìtì ká yìí ẹni tí ọlọ́run ọba tó gbà láyọ̀ bá sí fún un wọ́n tó ń ṣiṣẹ́ ìjọba tó sì béèrè lífù sásìkò wà náà sáwọn fún un ọwọ́ tó ṣe pé kèsè pé jíjẹ múmu náà ti rọrùn tó bẹ́ẹ̀ tó bá lọ náà ni tí fi ń rí jíjẹ múmu fi ń rọrùn irú eléyìí náà ìsìláàmù ni òun náà máa ń lọ bí iṣẹ́ rẹ ìpín bá ti ń darí ibi iṣẹ́ fún un náà máa rí kó wọ́n ń mọ́sálásí á sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ti jẹ́ tìkà nínú túbọ̀ ẹlẹ́ẹ̀kejì اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا وارزقنا اجتنابها الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد وعلى آله وأصحابه أجمعين وبعد فيا عباد الله شمروا تفلحوا ومن خيرات رمضان يصل بها العبد الثواب الجزيل مما أعطاه الله سبحانه وتعالى في العشر الأواخر ألا وهو الاعتكاف وفي رمضان أفضل وأفضله في العشر الأواخر فقد داوم عليه الرسول صلى الله عليه وسلم في العشر الأواخر من رمضان قالت عائشة قال النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر حتى توفاه الله الاعتكاف عمل من الأعمال الفضيلة والطاعة الجليلة وقد شرع لنا ولمن قبلنا قال تعالى وأعدنا إلى إبراهيم وإسماعيل أن تهر بيتي للطائفين والعاقبين والركع السجود فحكمة مشروعيته أعظم حكمة أنه يورد تقوى الله وخشيته لأن العبد بالخلق طلبا لرضا الخالق ويتطرق لأنواع العبادات من الذكر والقراءات والصلاة والدعاء والتوبة وغير ذلك من الكرم وهو يعاون نص الصبر على طاعاته فلا شروط فله شروط ومن شروط الاعتكاف النية لقول النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وأن يكون بمسجد تقام فيه الجماعات أو تقام فيه الجماعة فلا يصح في غير المسجد لقول تعالى ولا تباشرن وأنتم عاكفون في المساجد فبين سؤاله أن المساجد هي أماكن الاعتكاف ومستحبات الاعتكاف يستحب للمعتكف أن يشتغل بالدعاء أن يشتغل بالطاعات من صلاة وقراءة وذكر وصيام وصدقة وأن يجتنب ما لا يعنيه وأن يبتعد عن الجدال وكثرة الكلام هل يجوز الخروج للمعتكف من المسجد المعتكف يلزم المسجد مدة اعتكافه ولا يخرج من المسجد إلا لأمر لا بد له منه كقضاء الحاجة والطهارة الواجبة والعقل عند عدم من يأتي به إليه في مكانه ولا يعود مرضى ولا يشفى الجنازة إلا أن يشترط ذلك في بلع اعتكابه ويجوز للمعتكف أن يتحدث مع من يزوره من قريب أو زوجة أو صاحب ولا ينبغي له كثار من ذلك مبتلات الاعتكاف يبطل الاعتكاف بعدة أمور منها الخروج يعني من المسجد لغير ضرورة مباشرة الرجل لامرأته لقوله تعالى ولا تباشرهن وأنتم آكفون بالمساجد منها يعني إذا نوى قطعها وبهذا قد انقطع اعتكافه نسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما به سعادة الدنيا والآخرة ومما تنبع إليه أن الاعتكاف مما يشتغل به العبد لطلب ليلة القدر وبهذا ينقطع مما يشكله عن طلب ليلة القدر فكذلك فالإسلام أباء لشد الرهان إلى ثلاثة مساجد وهي مسجد الحرام ومسجد النبوي ومسجد الأقصى وأما دون هذه ثلاثة مساجد فلا يجوز بالإسلام أن يسافر الإنسان ليعتكف فيه ونسأل الله السلامة adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba gbogbo ayé ọba tó ṣe wípé nínú agbára ẹ̀ òun náà ló fi ń ṣètò gbogbo tí ń jẹ ayé lápapọ̀ ìkẹ́ ìkẹ́ ọlọ́run kọ́mọ wá bá ẹni tó lóore jù ní gbogbo ayé òun lára lẹ́kọ̀ọ́ Muhammad kí ìkẹ́ náà kọ́mọ pẹ̀lú rẹ̀ ànábì kó máa bá àwọn sọ́ọ́bà rẹ̀ kó sì máa bá gbogbo ẹni tó wá bí dáadáa tẹ̀lé ìlànà ànábì tó fi dúdú dàrú ìyáàmù ẹ̀yà rúṣin ọlọ́run ẹjá wa náà múra ẹjá múra gírì ẹjá kóra wá papá mára ẹjá gbìyànjú lásàlá pàǹtẹ̀tẹ̀ táwa náà bá ṣe bẹ́ẹ̀ á jèrè á la nínú àwọn oore inú Ramadan tọwọ́ ẹrú náà lè tẹ̀ nínú àwọn oore Ramadan tẹ̀ nínú àwọn ládá ńláńlá tó lè jẹ́ téèyàn nínú Ramadan nínú àwọn nǹkan tó yẹ kó náà bá àlejò alápamọ́ sínú mẹ́wàá ẹgbẹ̀yìn òun náà ní ìtìkáàbù ṣe wà. jàmbá kí là ń pè ní ìtìkáàbù ìtìkáàbù náà ní kéèyàn ọlọlẹ̀ dúró sínú mọ́sálásí ní tìtorí kó o bẹ̀rẹ̀ ọ̀sìn náà kágbọ́ yé o ẹ̀mí náà lè wà ní mọ́sálásí kó lóun lọ sùn bẹ̀ báyà àwọn ọ̀jọ́ gbádùn nílé àwọn ọmọ pariwo nulẹ ọwọ àwọn òkúdù wọn lọ mọ́sálásí eléyìí èsè ìtìkáàbù ṣùgbọ́n ìtìkáàbù olùkọ́ ẹ̀kọ́ yẹn láàánú yẹn kóun fẹ́ lọ jọ́sìn nínú mọ́sálásí torí ẹ̀ ló wà ní mọ́sálásí eléyìí là ń pè ní ìtìkáàbù ìtìkáàbù wà nídájọ́ rẹ̀ nínú ẹ̀sìn nínú súnà lọ́jẹ́ ní gbogbo àsìkò ṣùgbọ́n àsìkò tó lọ́lá jù téèyàn máa ń ṣe òun náà nínú oṣù rọ̀mọ́dọ́ọ̀nù nínú oṣù rọ̀mọ́dọ́ọ̀nù náà tó wá lè ó tún wá lásìkò tó tún lọ́lá jù òun náà ni àsìkò mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Laylatul Qadr eléyìí anabi wo máa títí táwọn ibi jáde láyé ni ẹ̀rí anabi wo máa títí táwọn ibi sèkéne táwọn ibi jáde láyé ni bí ẹ̀ka àbásìkò péréte òun náà sọ fún wa ipá anabi ṣe níbi mẹ́wàá tààrin. ẹ̀rí pé mẹ́wàá tààrin ànábì ṣe lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn ìdí kan èyí tí ànábì ò sì ní ṣe níbi mẹ́wàá gbẹ̀yìn nígbà tó nípa ànábì ti ṣe níbi mẹ́wàá gbẹ̀yìn ànábì ti padà san gbèsè rẹ̀ nínú oṣù ṣàwálì ẹ̀rí táàbì mọ̀ pé ètì káàbù ànábì ọ̀bọ̀ yẹpẹrẹ wò nǹkan tó ti yẹ káà náà pàtàkì ẹni tí káà náà wò fún gbogbo ẹni tó bá ráàyè láti ṣe é àbẹ́ni tó náà bá wá àyè fún rẹ̀ torí pé àyè náà ni àá máa wá ní o ẹ èèyàn máa wá àyè ní kò sẹ́ni tó ráàyè náà ṣùgbọ́n ó wá àyè yẹn tó kọ́ fẹ́ sí lọ́hùn nígbà tó lọ́ọ́ bá wá ti kó já sí lọ́hùn mọ́ wọ́n náà wá tẹ̀lé àwọn láti ṣe ṣùgbọ́n lè tà ń sọ àgbẹ̀ ìdéyìí ó ṣe tí ó tún dì nira fún yẹn o lẹ́yìn wá wá láti fi ṣẹ́jọ́ àdìtọ̀. lápẹjúwe ọba yìí níbi tí ń ṣiṣẹ́ ọkọ lọ sí tìkáàbù náà ọ padà dé ọ́fíìsì ọwọ́ ní ọ wá fún kwérì wọ́n ní kọlọ wá sá tó wá ṣe ẹni tó tó ga rẹ̀ yẹnyẹ mùsùlùmí ni wọ́n wá fún kwérì tó wá a wá ní mùsùlùmí wá ní mùsùlùmí àwọn náà sí wọ́n lè fún ọkú ẹni o lórí pé àìsàn aláṣọwọ́ ti yìí mùsùlùmí máa dúró lórí mẹ́jẹ̀ ọ̀pọ̀ bí ṣètẹ́wájọ gbígbà sẹ́lẹ̀ o tọ́ba kẹsí wípé wọ́n bá fún ọ láàyè ọgbà àyè ni wọ́n fún ọ láàyè ní iṣẹ́ ọ̀wọ̀ tí wọ́n bá ti fún ọ ọ̀dọ́. dáa ju ní bí yóò ṣe ti ká o torí ọ̀rọ̀ ta nígbà wá pé àlẹ́bí ní adáàlẹ́bí já ìgbà yà lẹ́kọ̀ọ́ ṣe ti ká o àlẹ́bí ṣe ti ká o tọ́ wá ṣe ẹ̀tọ́ wá wọlé sí mẹ́mẹ́ kò sẹ́ni kankan tó ní o wọ́n náà ló ní nǹkan rẹ̀ gẹ òru ẹyọ kan tó o sin ọlọ́run ọba bẹ́ẹ̀ lóru ẹyọ kan tí ní ó jẹ́ òru lẹ́yìnlá tó lè ó lóore ju gbogbo ìjọsìn míì téèyàn bá ṣe ní ibi bí ń jẹ́ ẹgbẹ̀rún oṣù tó ṣe déédéé eighty three years lé bí oṣù mẹ́rin tó wò ní lẹ́yìnlá tó lọ ọjọ́ kan ó lóore ju gbogbo ẹ lọ jàmá eléyìí tó ń tọ́ ẹ kó sí kálukú náà lójú kòkòrò pé ah òru lẹ́tọ̀ọ́ kọ́ nínú àwọn àlè òru láyé láti lè kọ́ bí yèmí náà gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ o mo gbọ́dọ̀ wá wọn náà kò fi kò lẹ̀ kúrò wá sọ̀rọ̀ wá pé ní ọ̀nà tẹ̀yẹ bí wá nínú ẹ̀ ní kéèyàn ṣe é ti káàbù torí pé gbogbo ẹni tó bá ṣe é ti káàbù kò sí nǹkan míì tó wá ṣe mọ́sálásí tó fi pé wá òru láti lè kọ́ bí yèmí ẹ̀ ní ti káàbù tá a sọ yìí ìyàwó àìsàn ti pé wáyé pé èyí tó pọ̀ tá a nẹ́bí máa ṣe bí mẹ́wàá àgbẹ̀yìn tí súnmọ́tà wọn ń lọ ìnáà ni wọn ò ní béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa lásìkò yìí ṣe pé mélòó láwọn ẹni lónìí tí aláṣàlẹ̀ sọ torí pé ebi èso ọmọ ìyá ara ó kálukú ni ó lè máa kíkà à àwẹ̀ lónìí <laughs> bẹ́ẹ̀ báyìí sì pé ní iye tí ò jẹ́ kí á làwọn èèyàn pariwo ẹni kéèyàn sọ pé àwẹ̀ wọn ẹ̀sẹ̀ tó wọn ẹ̀sẹ̀ tó ẹ̀dógún lónìí ẹ̀rọ bẹ́ẹ̀ lógún kẹ̀ kódà kó díẹ̀ ọ̀tún mẹ́ kó lọ́mọdé etí ìlú ah ara o ó ti kú etí ìlọ́wọ́ bí kàtẹ́ ọ̀kan pẹ́ẹ́lẹ́ náà kó lójú torí wípé kí ni bí kó tètè parí kó tètè parí lórí lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n àwọn àwọn olùsìn lọ́hùn àwọn ẹni eré tí wọ́n dá ọlọ́run ọba bọ̀bọ́lọ̀ ti rí bí kí lọ́wọ́ dáná yọ wọ́n tàmá lórí lójú wọn torí kí ni torí ọ̀pọ̀lọpọ̀ orin tọ́lọ̀ kó sínú ẹ̀ jama ìyàwó àìsàn àbí dáwọ́ lọ́sí pé mẹ́wàá àgbà ìlànà ìgbà ṣe láti lọ́kọ́ tí wọ́n ṣe tí wọ́n ṣe é ti káàbù rẹ̀ yìí bákan nínú àwọn ìjọsìn tó lọ́lá ni o tó ṣe wípé kọ́dà kìí ṣe kórì ìlú ànábì ló ti bẹ̀rẹ̀ ìtìkáwù ti bẹ̀rẹ̀ látòrí àwọn tó ṣáájú kọ́dà ọlọ́run kọ́ wa tọ́pa ẹ̀ dórí ànábì wa Ibrahim alayhi salatu wa salam ẹ̀rí kan nígbà tó lọ́wọ́ bá a lè fẹ́ lásán wà lẹ́nu Ibrahim àti Ismail pé ọ̀yá ẹ̀ máa lọ ẹ̀ máa lọ sí Kaaba ẹ̀ lọ tún Kaaba ṣe ẹ̀ lọ nínú méjì ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n máa tà wá fún bẹ̀ àtàwọn tí wọ́n máa ṣe jìkà fún bẹ̀ àtàwọn tí wọ́n máa kírun bọ́lá wọn bá ń bẹ̀ ẹ̀rí kan àwọn àbáwá jẹ́ pé wáyé pé ìdí tọ́nà fi pé tọ́nà fi pé ìtì káàbù kalẹ̀ òun náà lè fi òun kálukú wa ká lè gbogbo ti jẹ́ bẹ́ẹ̀ lù ọ náà torí pé lásìkò pàdé yẹn bá ń ṣe ìtì káàbù lọ́wọ́ ẹ̀mí ìyẹn ó so mọ́ ọ̀dọ̀ ọlọ́run dàrẹ́tì ni èyí ti di ẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ níwájú ọlọ́run o lọ́jà kan tó ń lọ o níbi iṣẹ́ kan tó ń lọ dùkọ́ ọwọ́ mọ́sálásí kò sí lọ́hùn bí kùránì lọ máa kà ní bọ́sàlátù lọ máa ṣe bá nẹ́bí ni báńkì àrùkan lọ máa ṣe ní nábìlà náà lọ máa ṣe ní tó sábì jẹ́ sí wípé ìwọ náà mọ̀ ẹ̀pẹ́ wọn o síbi kankan ju wájú ọlọ́run ọba tààlà lọ ẹ̀mí rẹ̀ ó so mọ́dọ̀ ọlọ́run ètò ọ̀rẹ́kẹ́mi wa ó jogún ní ti káàbọ̀ náà lè táwọn wá bí wá ìyọnu ọlọ́run àwọn aráyè báwọn onírànà ìjọsìn tá a bá fẹ́ ṣe ń bẹ̀ tẹ́yìn òpin gbogbo tó ń lọ bá wá lérò kó wọn ṣe é ti ká bá lọ yìí ó lẹ́kọ̀ọ́ o bó bá ti ń lọ náà ló ti ní àsìkò rẹ wípé kí làwọn àtàtọ̀ bẹ́ẹ̀ máa ṣe lọ́hùn ní àwọn àtàtọ̀ máa ṣe ní ìjọsìn kọjá ìlẹ̀ kí lóye dúró lórí ìjọsìn ọ̀gá ikú kura lè ká ní màkà rárá ó lè bàtí kúrú káàsìkò báyìí wàá máa ṣe nábìlà àsìkò báyìí wàá máa ṣe àsìkò báyìí màá tún máa fi ṣe mọ̀rọ́jà àwọn ẹ̀kọ́ lọ́jọ́ ẹ̀kọ́ ẹ̀sìn. màá lọ ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ náà ọ̀gá tí yẹn máa lọ ṣe ní ti ká kòrò lélẹ̀ gbogbo àwọn ẹ̀kẹ́ wọ̀nyí èèyàn mọ̀ wá bí wá ojú ni ọlọ́run èèyàn pín àsìkò rẹ̀ ní olórí ọba ti pín tó ọba dọ̀hún náà kò pé kí ṣe ìtọ́ni ọmọ tẹ̀lé àwọn àtọwá o mọ́lá ti bá àwọn Àkúrẹ́ central mosque nígbà náà láwọn àsìkò gbàgbọ́ sẹ̀sẹ̀ táwọn èèyàn tó sẹ̀sẹ̀ gbajúmọ̀ báwọn èèyàn ń ṣe lákùrẹ́ yìí. ìyẹn tí wọ́n ń ṣe ń central mosque mọ̀ wà lérò pé wọ́n ti ṣe ìdíkà bùkẹ́ lákùrẹ́. ṣùgbọ́n pọ́ gbajúmọ̀ yìí wọ́n fún wa nígbà láàyè ká máa ṣe ní Àkúrẹ́ central mosque. bí àwọn ọdún mélòó kan sẹ́yìn tí ò ti pẹ́ náà lọ bẹ̀rẹ̀ máa ní káwọn ọdún kan tọ́lọ ní káwọn náà máa ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ bá láwọn ẹlòmíì náà tẹ́ bá tún wá báyìí lápọ̀pù ní òkè wá ìdí òtún tó kó ti tẹ́ ọmọ tẹ̀ lápọ̀pù ní ọmọ tẹ̀ áá èdè òsì tẹ lápọ̀pù fóònù ní ọmọ tẹ̀ tọ́wọ́ tó tẹ irun tán wọ́n tún kóra wọn jọ ọ̀rọ̀ bọ́ọ̀lù wọ́n tún máa sọ mo ti mí sí náà o ìjà oh ta ló kẹ́ alẹ́ bá ní ọ ókè àwọn tó wọn kọ́ làwọn ọ̀rẹ́ rẹ̀ bó ní kí ni wọ́n gbá lónìí o ọkàn rẹ̀ ọjà kò di ààrẹ tó lórí ẹ̀ wá o ìwọ tó bá lọ sí ìtìká ó ọjà kò gbogbo ti ayé ó wà yányá ọmọ wa àwọn òun náà ní kọ́ ọmọ sàdúrà kọ́ ọmọ tọrọ àforíjì níwájú ọlọ́run kọ́ ọmọ tọrọ àforíjì síwájú ọlọ́run bákan náà gbogbo àwọn oore tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ béèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn mẹ́jẹ̀mú orí ti káàbù wá lélẹ́yìn àkọ́kọ́ bẹ́ẹ̀ ni kó ṣe wípé èèyàn lánìyàn wípé òun fẹ́ lọ sí lọ́run ẹlẹ́ẹ̀kejì ibi téèyàn bá ti ṣe ọgbọ̀dọ̀ jẹ́ mọ́sálásí èyí oníwà ní ilé ara rẹ̀ kó pẹ́ òun náà ṣe ní káàbù rárá ọba ẹ̀ ṣe ní káàbù nílé ayé sì ń ṣe ní mọ́sálásí fún etí kírun jímà kọ́ wá fi pé mọ́sálásí náà rárá ọ̀pọ̀lọpọ̀ jẹ́ mọ́sálásí fún etí kírun jímà torí wípé téèyàn bá ti wà ní ìtìká kò síbi kankan tó bẹ́ẹ̀ lọ ìrun jímà náà wá lè èèyàn gbọ́dọ̀ fi ìrun jímà lẹ̀ pàápàá jùlọ àwọn àtàjọkùnrin dandan ni kọ́ wá kírun jímà wọ́n tó wá lọ ń ṣe ìtìká kù ní mọ́sálásí mi náà tó òkú kí máa ń bẹ̀ ó rí i pé tí ó padà súnmọ́ náà nípa padà tó jáde kó mẹ́ ó tún lọ kíni ó tún lọ jimá bùnmí ó ti jáde kó ní mọ́sálásí náà nìyẹn nínú àwọn mẹ́tẹ̀ ẹ̀mọ́ ẹ̀dínká láníyàn tó ṣe mọ́sálásí á ti ṣe ọjọ́ mọ́sálásí wọ́n ti ń tẹ̀lé jimá àwọn mẹ́nu bá wọn kankan lórí ilé ilẹ̀ kan tó dáa nínú àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sọ tí wọ́n tó yé wáyé pé mọ́sálásí tọ́lọ́lá jù mọ́sálásí mẹ́ta náà ni tọ́lọ́ àti ẹtùtù táwọn yòókù lọ òun náà lè kéèyàn lọ sí ní arọ ìyẹn ló pààlọ́ ìyẹn tó pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n lówó lọ́wọ́ gbogbo iye tó wù wọ́n lè pe tíṣà níbi mẹ́wàá gbẹ̀yìn sàwọ́dí ló ti bá wọn torí kíni torí ládá náà ni o láwọn tó bá mọ̀ gbogbo iye tí wọ́n bá ná kò ní jọ wọ́n lójú torí wọn fi ládá táwọn orí bẹ́ẹ̀ ju owó táwọn bá ná àdúrà téèyàn ṣe ń bẹ̀ wá tí wọ́n náà bá lágbára tí náà bá lágbára bẹ́ẹ̀ kálọ̀ ṣe é ti káàpù ní àárọ̀ òun lọ́la jù nábìlà alága méjì bá ṣe ń bẹ̀ nábìlà alága méjì bá ṣe ń bẹ̀ wọ́n wa abẹ́rẹ́ kọ́ wa ń bẹ̀ kó tiẹ̀ jẹ́ pé nábìlà lórí ṣe ní gbogbo gbà wọn wá wòye ládàá tó ní yàtọ̀ sí ìtòsí nínú ilé rẹ̀ àbí ìtòsí mọ́sálásí àdúgbò yìí kọ́ wá jẹ́ pé iye ọjọ́ tó lò ń bẹ̀ kọ́ wá sí tí bá kàn bàjẹ́ sówó gan yóò gbowó tọ́ ní lọ wọ́n lónìí mọ̀ ìyí wọn tún kéré nínú àwọn ntọ́lọ̀ ntọ́lọ́lọ́ àwọn ìwúra ṣe nínú gbèsè ayé ẹ̀dá táà lẹ́bi sálàyé fún wa. àlẹ́bi jẹ́ pé wá pé nù kẹ́tọ́lọ́ máa fi lé wọ́n máa lọ sí múra wọ́n máa lọ sí àyè nínú nǹkan tọ́lọ̀ máa fi gba òsì dànù lára àyè láyé òun náà ní kí wọ́n máa sí àyè kí wọ́n máa sí múra. bọ́lá ti fẹ́ ṣe é torí ọlọ́run náà máa ní láàyè ẹ̀ náà kún náà zà á ní pé ẹ ó sì mọ́ nù gbèsè ayé mi ọlọ́run ó sì máa bọ̀ ọdún ó sì kó nù ayé rẹ̀. bákan náà àsìkò báwo wá wọ ọ́nù itikaf ọ̀tá àbá sọ nípa rẹ̀ pọ̀ ṣùgbọ́n àbá fi sí láti lè ṣàlàyé ẹ̀kọ́ lè kún lẹ́kùnrẹ́rẹ́ ara àwọn akẹ́kọ̀ọ́ sọ yìí pé báwo ẹ bá alẹ́ ẹjọ́ táwọn ó di twenty òun náà yẹ kéèyàn ti wọlé nígbà tó wọn bá bẹ́ wọ̀ kéèyàn ti wà ní mọ́sálásí téèyàn bá ti ṣe. àwọn akẹ́kọ̀ọ́ sọ yìí pé ọ̀ràn èèyàn gbọ́dọ̀ ti wà ń bẹ̀ kálíbájà rí àbí kí àlìbájà rí tó jáde àbí kí wọ́n tó kírun àsùbà ní ọjọ́ táwọn ó pè twenty one àwọn àbá wa jẹ́ wọ́n wá wọ́n wá kọ̀rọ̀ méjèèjì náà jọ láti má dààmú ara wọn wọ́n ní wíwọlé rẹ̀ bẹ̀rẹ̀ láti kàkóòrò yẹn bá ti wọ̀ lẹ́yọ twenty ó fi di ìgbà tásùbà ó fi jáde àbí gbàtà tásùbà lé ọjọ́ táwọn máa fi twenty one ó tún ní kí wọ́n tó wọ́n bá ti wọ́ bẹ̀ tí wọ́n fi tásùbà náà tó wọ́n bá wá lọ yọ ìtumọ̀ rẹ̀ ni wípé bíntì káàbọ̀ ọjọ́ mẹ́wàá tá a máa ṣe lẹ́yìn ọ̀rọ̀ lọ́rùn òun ṣe ń jọ̀ òun ṣe lọ́dún òun nìyẹn. o lè gba fún ọ̀nà wa o àmọ́ kí ká sọ pé bíntì káàbọ̀ eléyìí tó pé tó sì jẹ́ ìbámu sí bá àdébí ti ṣe òun ṣe nìyẹn. ǹjẹ́ abẹ́ká máa ṣe mẹ́ àti sọ́lẹ̀ ẹ̀tàn kápọ̀ ládùúà bákan náà ǹjẹ́ tó wà ní fìkábùlé jáde àṣọlé jáde kọ́dà yìí jáde kọ́ lọ bẹ́ẹ̀ nìkan kú kó má lọ tó rárá o àìjáde o ẹ má lọ kí àìjáde ń bẹ̀ abẹ́rẹ́ ọ̀kọ́lọ̀ kọ́ má fi ìdààmú kọ́dà kọ́ má fi kọ́ má tẹ ìdààmú ti wá tó wá jẹ́ sí wípé dandan tó yẹ kókó jáde ẹnì tó ipò pé á ah, kọ́dà kọ́dà má jọjá láyé pẹ̀lú ìwà yẹn ìwọ náà wá rí pé o lè tọ́jú ẹ̀ bí ẹ bá pè ọ́ kí ti ká fúnlẹ̀ o ládàtọ̀ ó gbà ń bẹ̀ o ó ju ládàtọ̀ ó gbà ní ti ká fúnlẹ̀ tọ́lọ̀ bá lọ sábà bí tẹ́mi yẹn bá fi là àbí lápẹjúwe ẹnìkan kó kànga wọn á rí pé wọn náà lè wọ kànga ẹlẹ́kùn wọn màkà kó kànga ni kó láti wá rẹ tó lè yọ báyìí à bàbá alágbádá nìkan ló lè wọ

láti lọ sí àwọn nǹkan wọ̀nyí wọ́n ti yẹ lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí kì í gbọ́dọ̀ jáde kó ní mọ́sálásí. eléyìí ni àwọn nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn àbá ni eléyìí tó yẹ bá ti wá ṣe ọba o jáde ní láì bákan náà kéèyàn fara ro ìyàwó ẹ̀ nítorí sọ eléyìí ilé mọ́sálásí ti ọlọ́run jogún fún tọ́wà ilé rẹ̀ wà lókè mọ́sálásí báyìí tó túmọ̀ sí pé mọ́sálásí náà ó lè jáde láti ọmọ ọdún yàrá ẹ̀ jáde ọ̀rọ̀ ìyàwó títí ká bùkún bàjẹ́ o bákan náà kéèyàn kọ́ dání ah, ìṣe ti ká bùmọ́ tó bá ti dání ẹ̀kọ́ òṣèlú ti ká tó sọ o tó ti ronú ẹ̀mí ẹ̀ ti ká ti bàjẹ́ o. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ní òun ṣe fún ìtìkáàbù torí ìdí eléyìí bá ti wá gbọ́ láti ń bẹnu ìtìkáàbù tó lè mú ni rí kẹ́yìn orílẹ̀ láti lè kọ́ tẹ̀lé káwa náà káta paradà káwa náà ronú sí i pé àtọ́bá rò èmi náà lọ́rùn yẹ kébí ló ṣe ìtìkáàbù bó tiẹ̀ já òdo pé èèyàn fẹ́ rí òun lé láti lè kọ́ tẹ̀lé tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ yìí wọ́n yẹ kó sí èèyàn lójú kòkòrò pé èèyàn ló ṣe ìtìkáàbù pẹ̀lú àwọn àyíká ìsọfún wa yìí pé èèyàn ti máa ṣe abẹ́lẹ́ bàtà lánàá náà لتعويل فلا قوله أن مشاهد وواسع اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم آدي ملكنا بهذا البلد إلى الإسلام اللهم آدي إلى الإيمان اللهم حبب إلينا الإيمان وسجن بقلوبنا اللهم أدو إلينا الإيمان وسجن بقلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم ثبت أقدامنا لنشر دعوتك بهذا البلد اللهم ثبت أقدامنا لنشر دعوتك دعوة السنة في هذا البلد وما جاورها بما برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قوموا إلى صلاتكم